ada ọ̀pẹ́fún ọba alékún ìkẹ́ ọlọ́run orí ẹ̀dẹ́ ilé fún ọlọ́run ma bọ́ ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tẹ̀síru al-Qur'ani karim òun náà ni ìrìn náà ni àbádé ayàtà kà ní àná ayà 130 nítorí wọn bá bí sàlàyé nípa òfin kan tó lágbára òun náà ni ọ̀rọ̀ àríbá àríbá ó wà lára ọ̀rọ̀ que ó kó sí ọ́dà àlùbòyó rẹ̀ lórí jẹ́ wá lọ́wọ́ àwọn afá onípìkà láwẹ́ sọ nípa àlùbòyó rẹ̀ business ẹ̀rí ìgbà ní ọ̀dà rẹ̀ adúgbẹ́dọ̀ ọlọ́run bá kó sí àwọn sùn kò síjọ́ tí a máa discuss irú àwọn ọ̀gbọ̀n tí wọ́n báyìí kéṣe lè nìkan ò tí nìyàn ló máa dùn ní orí ẹ̀sìn ni wà torí gbogbo àwọn aspect ayé wa pátápátá islam tọ́jẹ̀ ẹwọ gbà tí ànábì ti sẹ̀mí ẹwọ tánà ti sẹ̀mí ẹgbùn wa wo bí tánà ti sẹ̀mí ibi tánà ti sẹ̀mí tásọ bẹ̀rẹ̀ pé tí í sí àwọn ìlú tó lajú àsìkò tánà ti sẹ̀mí ohun àwọn ìlú kan ti lajú láyé lásìkò tẹ́bí ó súnmọ́ pẹ̀lú ọ̀làjú wọn kan ti máa bá nǹkan wọ̀nyí. àmọ́ tó gé ẹ̀sìn kìí ṣe ìmọ̀ ọmọ èèyàn lásán kìí ṣe ìmọ̀ ọmọ èèyàn kìí ṣe ìmọ̀ ọmọ èèyàn ìntánẹ̀tì wá sẹ̀ ní àwùjọ kan ní tẹ́ pé ìrònú èèyàn ó níbi tó máa àwọn àwọn olùlápẹ̀jú ẹni sí tẹ́ pé a lè fi Ìlọrin ẹgbẹ́ àlejò àbújá abẹ́kọ́ àwọn tó ń bẹnú gbòòrò lọrin náà a lè fi láwọn tó ń bẹ lóko lọrin bẹ́ẹ̀ abẹ́kọ́ bá sì máa ronú yàtọ̀ àtàwọn bẹ̀ẹ́ pé irú àwọn kékeré tó máa bẹ lọrin sí wọ́n ti máa àgbàlagbà míì tí báyìí máa ń sí wá ìgbòrò kò lè síkẹ́ nìyí kò lè máa ẹ̀yìn ẹ̀ṣẹ́ ìdọ́dà ní Muhammad ikú kọba ìkánàbí máa ẹlẹ́kẹ̀ẹ́ láyé ẹ̀dínlẹ̀ kìtàbà wà láàrín kẹrọ لا يستطيع أن يقتل ولا أن يقع النبي يقوم كك كوسيك كما سوكي أبا ما نوتي لا جوي ibẹ̀ ló ti mọ́ àwọn ẹ̀kọ́ ìlú alúgbọ́lọ̀ sàmùsùnmí ọ̀rọ̀ rìbá olóògbé jẹ́ gbígbà tí Islamic Bank ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa báńkì wọ́n takò náà wọ́n takò báńkì yẹn jáìsì púpọ̀ ẹ̀sì sí Nàìjíríà kèése torí ó kọ̀ ẹni kí wọ́n change torí pé bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ náà pè ní bank and finance tó bá kọjá lè tó sì gbogbo dáadáa yóò kọ́ pátá ń pè ní Islamic bank gbogbo tí wọ́n kọ́ mẹ́ wọ́n kọ́ mẹ́ so irú ètò ìsìn báńkì báyìí wọ́n islamic ẹ̀yọ́kò bẹ̀ ọdọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kèfèrí ni wọ́n ọ̀láì wọ́n sì dúgbìnà ìtàn gbówá yóò ga tó dáa ìwọ̀n tó gbogbo bẹ̀ àmókọ̀ islamu ni wọ́n yọ tí ma wọ́n báyọ̀ lọ́kàn jẹ́ àwátá jẹ́ mùsùlùmí náà a mà sí yọ̀kọ̀ nígbàtí ọrọ̀ ajé tó dàrú lágbàáyé kò sí tí ó kàn yẹ̀wó ní kan wá sọ̀rọ̀ yẹ̀wúdí yẹ̀wúdí ẹni tó kórìíra mùsùlùmí láyé ó kó ìsìláàmù láyé kò sẹ́ tó kórìíra ìsìláàmù tó yẹ̀wúdí kọ́dà àwọn christian wọ́n ò kórìíra ìsìláàmù tó yẹ̀wúdí kọ́dà àwọn ẹlẹ́bọ wọ́n ò kórìíra ìsìláàmù tó yẹ̀wúdí àwọn yẹ̀wúdí àwọn máa ń pa àwọn àpáwọn wọ́n sì kórìíra ìsìláàmù àwọn ni wọ́n lọ sàtàn mẹ́fẹ̀ Muhammad lọ́nà wọ́n kórìíra ìlú gbogbo wàhálà tó ká mùsùlùmí lónìí táà ń bá káàkiri láti máa bá yí lọ lọ́gbọ́n sáà mohammed táà mùsùlùmí káwọn tó fẹ́ kẹ́yìn síra wa àwọn yahudi náà kọsẹ̀ àwọn tí wọ́n pa àwọn sọ̀hábà àwọn khalifa àwọn tó ń pa wọn àwọn kulafa àwọn yahudi abdullahi wani laukana muhammadun hayyan fara kò ní nàbíyù káàbà wọ́n kò bọ́yá ẹ̀yẹ́wò bọ́yá pé bẹ́ẹ̀ nàbíyù ti jọ wọn ní wíwú tó wà laukana muhammadun hayyan tó wà pé muhammadu ń bẹ láyé ni alẹ́ muhammadu wà yahudi tó ti kaisi islam níta wọn bá ti ẹ̀kọ́ àwọn ibi náà rẹ̀ bí yahudi nù wọn lè mọ́ gbà sílámù àwọn ìkàyé wọ́n wá lè máa pè lókọ wa o ẹgbẹ́ gbogbo mọ́nà ti bàbá wa ní ìsìnà gbogbo lókọ wa àmúgbà tó ó ní bàbá yẹ pé mọ́mọ́ tó bá ṣe bẹ̀ láyé ìyá nígbà Muhammad ó ní gbogbo ọrọ̀ ayé ayé tó dà lónìí yìí táni bá mú a cup of tea ẹgbẹ́ ẹgbẹ́ àwọn akọ́kọ́ ipò tí kìí ṣe àgbẹ̀lọ́ bí wà ó ní káàdẹ́ tó mú tán kéèyàn máa ni pé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ọ̀tá yẹn bá sọ ń pa yẹn dáadáa dáadáa ni mo ṣe tó kó ìrà ìsìlámù láyé tánà bí wọ́n àmọ́ dáadáa tó bá ń fa nílùú wọn sọ ìkánà tó kọ̀wé kan di 100 ẹ̀ẹ́ mákẹ́tẹ́ kan mákẹ́ a òun náà kọ àwọn tí wọ́n lu ayé àwọn tán darí ayé wọ́n sí wúrùn òun wá fẹ́ mú àwọn 100 náà ó fẹ́ discourse nípa wọn òun wá tó wọ́n bí wọ́n síríálì wọ́n ṣe dá sí nọba 1 olódájú number 2 olódájú kejì nọba 3 tí ó bí 300 àwọn tó ń dún wọn darí àwùjọ wọ́n fẹ́ máa wọn di best in wọn táwọn ìmọ̀ òkọ́ sí wàláhì áàdàwọ́dù ẹ́ ògbà Islam the first time tó kọ́kọ́ pé píyàn darí èèyàn ẹgbẹ́ tó gbàgbà wọn Muhammad sallallahu alaihi wasallam wọ́n á bèèrè lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn wọ́n bínú ó sì lè tínú wá ó ní kẹ́ẹ̀lú nǹkan tó ń gbé kalẹ̀ pẹ̀lú kó fẹ́ kọ́ orúkẹ́ àlúgbọ́tẹ̀ wọ́n á ní kí nìyí òun ní gbogbo àwọn náà darí ayé bẹ́bá láwọn míì àwọn èèyàn wọn ọ̀rọ̀ alámọ̀rí ayé ni wọ́n kọ́ wọn yìí sáwọn níbi nìkan kó bẹ̀rẹ̀ wọn fún wọn á fi látó wọn sílẹ̀ o bíbí yóò ṣe lu ayé tí ó gbádùn lásán làwọn adarí ní ìyẹn lú ẹni àwọn míì náà tó ń kọ́ ní ẹnu bá ẹnu àdìkí àmọ́ nìkan làwọn yẹn lú àmọ́ nàbí òun ò rí nǹkan tá nàbí fìlẹ̀ ẹnu aspect ayé tó nìyẹn báwọn ẹwọ ọ̀rọ̀ ìbá abẹ́ ẹ̀mọ́ta ń sọ wá ọ̀rọ̀ ìbá àdúgbọ́dọ̀ náà bá wọn sàwọn kan báyìí tẹ́ bá kẹ́kọ̀ọ́ níbẹ̀ tẹ́ bá tiwá síbẹ̀ ó máa ń dùn mọ́yàn ó mọ́ nípa ẹ̀kọ́ ní ìnáfẹ́ al-istiqama alhamdulillah no doubting islam lọ ẹ̀tọ́ wá lè ṣe yọ́nà ẹwù àwọn nǹkan tẹ́ pé ó bá ń tààrù láyé nìsìn yóò sì bá mú tẹ́mọ̀ discuss 1440 years back kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ ní sílùmà bá mú pípò fẹ́ sọ bá pọ̀ wé ìgbà tí ìwé rẹ̀ lọ́dún mẹ́wàá rí tí yóò sì kò ní ní ìmá ní pòfẹ́sọ̀

tó bí ìsìlámù jẹ́ fún oní ìjámọ̀ yẹ̀wújú mẹ́ lónìí ọ̀dá pàtàkì àwọn àwọn àwọn ló sì dá inú igbó náà wọ́n lè àwọn wọ́n á sí létí ní láàrin ara wọn pé àwọn fẹ́ ìsìlámù ẹ̀sì wọ́n sì létí ní kóra wọn jọ alùpùpù mú ráàlù rẹ̀ tó ní the best ìtàsí ìwọ̀n orí nǹkan tá a lè dá pé gẹ́gẹ́ pípò yìí o máa mẹ́lì kọ̀ọ̀hán والحديد بين أيديهم ẹ̀ ní rí mùsùlùmí láìláì o èyí sà mùsùlùmí sàn bá wíwò àwọn mùsùlùmí àlẹ́lẹ́ o ẹ̀ ní rí mùsùlùmí láìláì o lóde lópin ìgbà tí nǹkan méjì bá sì bẹ̀rẹ̀ láàrin wọn lópin ìgbà tí nǹkan méjì bá sì bẹ̀rẹ̀ láàrin wọn àmọ́ ìbá lè gbìyànjú tí méjì wọn ò sí láàrin wọn máa ẹ̀rùn wọn mùkúmù ló mọ́ fi ń bá wọn lọ́kàn ìdí àwọn àfáà tiwa lónìí àfà àfà mùsùlùmí báwọn sì sọ kùránì lówó náà máa wá báwọn sì sọ àdìsí lówó náà máa wá àwọn òwúwò lábẹ́ fi kùránì change àwùjọ sí dáadáa àwọn pípù yìí tẹ́bá wọ ọ̀rọ̀ anẹ́bì àwọn náà ń ka wọ́n máa ń ka kùránì wọ́n wá gbéyẹ̀wò níbi àdìsí ló fi mọ́rọ̀ ìjáde pé the only thing is make it start to make to be wrong láyé oníkó fi kọ́bẹ̀ ìbílẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní tàwọ́kù fi kún àwọn ìkan níbi náà mo fi ẹ̀tọ́ yóò láńtàdún ló bá àdí máa tàbà sáfún bí i máa bí ìbá bá ti kó láàrin iná òfò lé sí yí erigbò lé bá yí àbíábí ìbílẹ̀ tó ti mú yóò lé ti náà wọn ẹwà ní káàkiri wọn sàpárí káàkiri kẹmọ́sàgbà ní ìwọ̀n jóná ó ní ọlọ́run so blẹ́sì Muhammad pé òun ò mọ́ tó ti mú ọpọlọ tí ẹ̀ ó sì nǹkan jẹ́ pé bẹ́bá ìdáwọn ṣe lónìí ó ti zẹ̀ kalẹ̀ àwọn kan bọ̀ wọ́n pàlà àwọn kùránì wọn ó pàlà àwọn oko alẹ́bì ti zẹ̀ kalẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ rẹ̀ bí kùránì ṣe lè tó òní bóyẹ bó ṣe tóbi tó òní bó ṣe pọ̀ tó kò síwé tó lè tẹ̀lé hàtùmá kọ́dà tí ẹ bá kà wọ́n bá kọ ìwé wá gbọ́ àlùkùránì kó wá kò sí ìwé tó rọrùn fún yàn ní ààrẹ kùránì ọ̀jíza ni ọlọ́run fi kásí náà kùránì púpọ̀ tí ó yíwa sẹ́kọ̀ọ́ kùránì kìí sí ordinary bẹ́ẹ̀ tí máa ń kàkiri máa ń ka kùránì ó wà difference gan tó ti bẹ́ẹ̀ bá yẹn sí hàn tó bẹ́ẹ̀ bá hápù wọn ìjọba bẹ́ẹ̀ sí tẹ́m bá sí mistake ara rẹ̀ gbọ́n yóò gbọ́n ní wọ́n rẹ̀ bọ́ kádádá ara rẹ̀ sake tí ò bá rí wọn yóò ní ààfihàn ah, ah, ah, bẹ́ẹ̀ pàlú ẹ̀kẹ́ fà mẹ́rin lè fà so kìí ṣe ordinary pé ti mọ̀ká iná náà àwọn alápọ̀ sí kó mẹ́ kí wọ́n sọ tí nǹkan báyìí tí mo mí bẹ́ ọ̀nà nípa pẹ́pẹ́ àkọ́tọ́ abẹ́ wọn tó wá jọra wọn tá kọ́ mọ̀jísà ìfẹ̀hàn ọlọ́run kan sẹ́rọ̀ ní pé kẹmàá olùbàrẹ́sì ìsọ́ ó ní gbọ́n wá ṣe fún ọmọ mùsùlùmí ni pé fọ́n ṣe fún ọmọ lù yìí àwọn ìjọ rẹ̀ hàkùránì tí bá lẹ́yìn sábà ráyì ẹsẹ̀ ráyì alhamdulillah báwọn ẹsẹ̀ máa ń gbìyànjú àti máa kọ́ kùránì lónìí nípa púpọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń discover pé ẹsà kí ẹsẹ̀ ń jì mí o nígbà ní táàsì ni pé a kùránì yóò sì wà lọ́wọ́ wọn o hadith yóò sì wà lọ́wọ́ wọn o àmọ́ táwọn sì ń pé ẹgbẹ́ ká gbìyànjú lérí wọn pé kí wọ́n gẹ́gẹ́ bí ordinary book kọ́lá tí wọ́n jọ gbárígbù wọ́n pàtàkì ìwé geography jùlọ tẹ́lẹ̀ kẹmàríkà nípa ní ṣe tóbi tó yìí ẹwọ mọ́tọ́ ní tẹ́ kẹmàríkà máa takọ̀ ní ọ̀gbọ̀n ní wọ́n tẹ́kẹ̀ẹ́ naira sí ní àjẹ́ ọ̀rà ẹni bí ṣe geography gbogbo ojú ayé lọ láti invest in wọ́n ní mọ́lẹ́ twenty thousand yóò rẹ̀ lọ́kàn tó sì rà abàbàrà rẹ̀ lọ abàbàrà àwọn òwúlò ìṣùpá ń lọ lónìí iṣẹ́ náà ṣe rí wáyé ó sì gbá ṣíṣe àmàdúgbọ́dọ̀ náà bá ọlọ́run tí ó gba ogun yẹn padà látara fún àwọn afá súnmù dákẹ́ ọlọ́pàá fẹ́ àwọn afá ọ̀rọ̀ afá súnmù gbìyànjú ọ̀láìlà wọn gbìyànjú pọ̀ iṣẹ́ tí wọ́n ṣe ohun wá sí tí ò dé láyé lónìí Islam táwọn ìbò yìí gan-an tí wọ́n bẹ̀rẹ̀ sí nínú ó ti ẹ̀fẹ́ ẹ̀kọ́ ó jù wa lọ wọ́n lè báwọ̀ sí pé eléyìí adẹ́kùn sí náà wà mẹ́rin a máa bá dédé ìkànnà fún akó lọ́dọ̀ fún akóbi lẹ́yìn káàkiri iyì tọ́nà sí fún aláàfin dúpẹ́ káwà pèrà sákè padà ẹ̀yìn tí ẹ̀ ń takò hálù súnà kẹwù náà rẹ̀ ti wá wọ́n sì sẹ́lẹ̀ rí ní kọ̀ǹpútà remote control náà fi kọ̀ǹpútà rí ẹlọ tó bá rí bẹ̀ ní gbogbo àwọn àfáàtàn mẹ láyé ẹlọ wọn bá wọn kẹlẹfẹ́ kẹkọ̀ọ́ close mọ́ wọn dáadáa ẹ mọ̀ fáwọn eléyìí wọn èsì close máa mi sùn náà owó mọ̀ pé eléyìí gangan òun ló yà lásìsì kọ́lá olè mọ́ sọ́ta pé eléyìí kò bá wọn àmọ́ lè rí gbogbo dáná lé òkùnkùn so wọ́n ti mùsùlùmí lónìí òun làwọn bá fi ń gbìyànjú pé bẹ́ẹ̀ bá lóun jagun ọmọ lónìí ogun ráhùn níjà ogun kámá sí jihad o lè yóò máa lọ ní ìlàkìyà ní sáà àmá kí náà bí ń bá ájàlá lò lò ìgbàlá ń lo ìbọn tẹ́yìn wá ń lo òkúta òkúta tó dà fúkún yẹn lè ju òkúta látòkè wọ́n lò bọ̀ ẹ̀yìn wá ń lo ìdà òun lógun táà ń bá mú sí aláwọ̀ táà bá mú sí táà bá wọn jáwé pọ̀ gbogbo àwọn tàwọn tẹ́ Usama àmọ́jọ wọn máa ogun ara wọn yà kí náà bí bá wá yà ogun ọpọlọ ní bá wá yà yóò ṣàwọn ìrìnà bí kọlá gẹ́gẹ́ náà bí bá wá yà ìkaná bí bá wá yà kọ̀mpútà mù lákàyè wọn ti dàrú wọ́n á tọ̀nù lákàyè mùsùlùmí sí ibi tó ti kò tẹ́lẹ̀ bí mùsùlùmí ṣe ń wo àwọn aspect kankan bí ọ̀rọ̀ ẹ̀sìn kò fojú rẹ̀ máa iṣẹ́ wọn ṣe rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó náà dápá àlùsùn náà remote control wọn bẹ lọ́dọ̀ àwọn àwọn ìlú lẹ́ẹ̀bí rí pé ìgbà tí wọ́n lásìkò Ọbásanjọ́ tó ní ọjọ́ ẹni tó súnmọ́ bí yẹ̀wù láyé ní ìrùpé Christian Ọbásanjọ́ lómìnir ó súnmọ́ bí yẹ̀wù Ọbásanjọ́ not Christian ẹ̀wọ̀n bó ṣe pé èyàn lábílà sí ìsìlámù láyé táwọn yóò sì máa Ọbásanjọ́ ni tó bá mùsùlùmí já táwọn èèyàn sì lè mà tí ń bá jẹ́ àbájọ́lù yẹ olóòrùn gbogbo àwọn tí wọ́n ń ṣe àwọn tí wọ́n ń ṣe táwọn fi lẹ́tàwà láǹfààní pé ṣe tẹ́ǹpé súnà rẹ̀ tó lásàdé tẹ́lẹ̀ kìí sàwọn àfà súnà ìnákọ akéwú àti tẹ́lẹ̀ àti ló wá dé tí kéwú tàké àtàwọn yóò wá táàrí tẹ́gbẹ̀ẹ́ àwọn ọjọ́ kan ní láti Saudi Arabia láti lẹ́lọ́wọ́ tó wá di tó wá dá àwọn mọ́sásà sí àwọn Africa's country tí Nàìjíríà láǹfààní rẹ̀ nínú wọn ni àwọn ilé ṣe bí ẹgbẹ́ o bọ̀tọ́ bá ní mọ́sásà tó lẹ́gbẹ̀ẹ́ gbọ́n mọ́sásà yìí so ẹ̀rọ̀kùn mú fọ́lọ̀wọ̀ ẹ̀yà ẹ̀rọ̀mọ̀ àwọn àtàjẹ́ brothers àtàjẹ́ sàbàgbègbè àwọn nǹkan kan bẹ̀ tí ká lọ mú ká gbọ́yé dáadáa sí ẹ̀bá ti gbọ́yé nítorí ìpamọ̀ sọ àwọn sọ́ọ́ tó padà wá yá ẹgbẹ́ àpá àtúnṣe wá ṣe sọ̀rọ̀ kan tó láwọn kan tó wá padà wá yá ẹ máa rìn gẹ́gẹ́ bí alóòrùn sórúkọ báyìí àwọn kan bẹ̀rẹ̀ pé àìmọ̀ tó máa rẹ̀ mo sọ wá sí ilé ọkàn mo sọ wá sí ilé ọkàn kúrò àwọn tó wọ́n ṣe ní rẹ́dú station ṣe bá àwọn tó lọ sọ sọ̀rọ̀ àwọn Rogers Star Foundation rí bí Rogers jẹ́ Star Foundation yẹn bẹ́ẹ̀ náà làwọn tí mo sọ yìí àwọn haramẹ́yìn àwọn wámìnì ìdáàtù masájì àwọn ní ọ̀dọ̀ tó wáyé àyè kọ́lá sí bọ́lọ̀rin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ ní bí i náà síwájú wọn bẹ́ẹ̀ nìkan sí pẹ̀lú yọ̀kan nù tó ní àfá àwọn aláì bá ti máa ń gbá lọ́wọ́ àṣeyí tó kẹsì rí àrùsù náà ṣe àwọn tán máa ń sọ lọ gbá àwọn ìwà lẹ́gbẹ̀ẹ́ kẹsì tó ẹlẹgbẹ́ ni wọ́n ẹkẹta fún ẹlẹgbẹ́ ni wọ́n ń bí díà bí dín wọn ìwọ̀n àwọn ẹlẹgbẹ́ wọn tó sọ gbá lásìkò ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ìrìnàjò ló tó ṣẹlẹ̀ náà ní o ẹlẹ́gbẹ́ ọdí àti galvanization ma ní kílọ̀ ọ̀gọ́gbẹ̀ ní galvanization àwọn onímọ̀ assist àwọn èèyàn ní wọ́n máa assist ní kí ìsọ́dẹ̀ ẹjọ́ ìyá kan ìyá àwọn gọ́ọ̀nù president gọ́ọ̀nù wáyé mọ́mọ́ rẹ̀ ní abẹ́rẹ̀ president orílẹ̀-èdè ìpínlẹ̀ dẹ́nìsì brazil mọ́mọ́ rẹ̀ lọ́lọ́lọ́lọ́ ó sì kàfà sí ẹ̀fà nísẹ̀ ilẹ̀ ló sì bá àwọn friends kọ̀ọ̀kan ẹ̀fẹ́ kò yí tíṣe olóyìn kí ẹ̀fẹ́ àwọn friends àjọ lówó ẹ̀yà bọ̀dọ̀ ní ó hẹ́dẹ̀ ẹ̀yà máa sí àwọn èèyàn ẹ̀bá àwọn èèyàn ẹ̀fẹ́ oníkẹ́ ní ẹmà sí pé tó máa ti bá àwọn èèyàn èyí tó máa ní ju àsàlátù òun ló fi jẹ́ nígbà tí ìyá ẹ̀ dàgbà tí ò lówó mọ́ ọmọ rẹ̀ ló tó kó bá kíní yẹn ó sọ̀sọ̀ rẹ̀ lọ kìí sì jọ kìí sì jọ alásàlátù ẹwọ́n tó ti kó bẹ̀rẹ̀ nísì tẹ́kó ti gbèmílẹ́lẹ́gbẹ́lẹ́ ẹ̀ṣẹ̀kó tí ò mọ́tọ́ pè ní ẹwọ́ sọ látàwọn yìí náà nísì ó ní kò yẹ kí n gbé lórí àwọn foundation rẹ̀ ó wá sọ rọ́bí àti foundation gẹ́gẹ́ bí àwọn súnbí tó lọ́pọ̀ pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wá dín kan ó mọ́ báyìí lọ́kàn jẹ́ ẹnìkan pósì kiri kan láìpẹ́ yìí ó kàn bàmí lọ́kàn jẹ́ nígbé kí ló sàwọn dúkù tí ẹni dẹ́ pé ò bá dá ẹni kò dá sẹ́ni tí ò bá dá láàrẹ sọ ẹ má hàdì kan mìíràn ó burú báyìí ìtagbalisí sọ yìí ìtàwọn ẹni sọ yìí tẹ́ rí àwọn adábayánu lè náà tàbáwò ó ti tó bí ọdún mẹ́rin àbí márùn sẹ́yìn tí àwọn tẹ́bá sọ ìrẹ́lẹ́ pé program gbà yìí tẹ́bá sọ ní ẹgbẹ́ a máa ń parẹ́ fún adábayánu náà kálọ́ pẹ̀lú wa ṣe wá sọ́dì pé ẹ̀ bèèrè pé ẹ̀gbà parẹ́ mọ́ àwọn kan mọ́fẹ́ sọ díẹ̀ fún yẹn sí tó fẹ́ hádá bayanin nas àwọn afáwà náà dálẹ̀ àkọwá sí tó bú pé káwọn afáwà wọn sí general program tó fún àwọn afáà súnú káwọn sí program kan yà ní kò bẹ́kọ̀ mọ̀ àti tó wá lápọ̀ yìí fáti àwọn èèyàn fẹ́ wá gbọ́ nígbà tó yá ẹgbẹ́ dìrọ́bùn sẹ́kẹ́sọ kí nìyí ó dé ẹbá sọ́dí sáà program yìí sí àpárẹ́ fún rí àpárẹ́ fún rí kí ló wá fà ká fi stọ́pù hádàbà yìí náà wọ́n ti jọmọ́ra wọn kò sí sẹ́pẹ́tì máa pẹ̀lú sílápù sẹ́kì kẹ́yìn tó máa sọ̀rọ̀ pé ó sẹlẹ́gbẹ́ kò sẹlẹ́gbẹ́ yìí hekima ni ẹ fi ṣe nǹkan àwọn èèyàn òṣìlọ́ bẹ̀ẹ̀ má ẹ̀yìn èèyàn ìṣọ́lẹ̀ nìkan bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ má ẹlọ́bẹ̀ má hekima ni ẹ fi ṣe nǹkan àwọn èèyàn òṣìlọ́ má ẹnì kò sílẹ̀ ìkan àfàwọn kọ̀ọ̀kan mọ́kànwù nítorí wọ́n wá sí abájẹ́ lọ́sí ẹ̀kọ́lẹ̀ ìlú mọ̀ pé

ó ti wọ́n ara wọn kí wọ́n ẹ́fà yọ ṣùgbọ́n mùsẹ̀kín ẹ̀sán pè ní yárọ̀ ẹ̀rì pé ìtẹ́kọ́ pé tẹ́tẹ́ jẹ́rán pè àwọn àmọ́sán pé ìṣẹ́ ọ̀tọ̀ tẹ́tẹ́ kí náà tẹ́lẹ̀ yàrọ̀ ń tẹ́sì mà tó bá ń ṣe púgàmù ọ̀rọ̀ rẹ̀ tó ẹ máa wo ní máa ń kọ yàrọ̀ ẹnìyàn tó gbé àwọn sọ́ọ̀bù sẹ̀kín wọ́n á fẹ́ ṣe púgàmù kan máa dọ́kọ̀ alákọ̀rẹ́dẹ́ oníṣe wọ́n kó kiri fún pé bàbá fún bá sí ẹbá wọnú sọ́rọ̀ ìkògùn náà ní kògùn ìlúmẹ́rin four years back ẹwọ́n four years back yún ẹni tó wà ní kó lóòrùn dáadáa tẹ́rí àmbì yázàbìyánú ẹ̀rí yà ìka pẹ̀lú mọ́ ẹ̀rí kalẹ̀ mọ́ kọ́ bá lè rí mọ́ sí ní àyẹ̀wò àwọn bá lè má dúgbò mìíràn àwọn bá lè ní sí ó wá di sunday tó kọjá lọ yìí mọ̀ á sì rán pé tóró ti ó ti ní kíni wọ́n ti ní ah, jẹun ẹsẹ̀kẹsẹ̀ àwọn tán fún ẹ̀dà mo sì dé ta àwọn tán pín fún ìgbà wọn ní mẹ́rin sọ́mù nísìn ẹ máa sọ pé èmi sọ́pọ̀ ti àwọn àwọn dókítà sọ yìí èmi àjábọ̀ ìgbọ́dún ní àwọn ẹ̀sọ̀ wípé ẹni wá fẹ́ sọ̀rọ̀ látara ìtara wọ́n ní ah, ẹwà fẹ́ jọ tó pé is funded by Dr. Akorili ní fàyọ́nù eh no ẹlọ́rọ̀ ẹlọ́tù gíní ẹ̀wò ó ní sírọ́tù mùsẹ̀lẹ̀ funded by Dr. Akorili sábòrí ló dálẹ́ gbogbo tí ẹ bá sọ ń pa èèyàn tí ó bá rí bẹ́ẹ̀ nítèmi sọ fún irun ẹ kọ̀ndẹ́mù ní àpọ̀ tí ẹ bá wà fẹ́rí kíábù ìtara yẹn ní tó ṣe déédéé ni yẹn ẹ ti gẹ́lẹ̀ yìí ẹ padà sọ ju tí èdè lọ eléyìí tí ó bá wọn lárí kíábù ní. ẹ má gbọ́ ẹ má ṣèkí ní ó tó bá wọn torí pé òun dálẹ̀ ẹ tó ti dálẹ̀ ìyá òun dálẹ̀ ẹ wá jẹ́ pàdé tá àwọn àwọn táyé báyìí jagun dèédé tó máa bá yín yàrá ìgbà wọn jà ogun tó máa yín jà òun làákà yìí òun lè káà náà lò àwọn kan fẹ́ kan ariwo ni àwọn yìnbọn yẹn yìnbọn láàgiri gbogbo gbogbo àwọn sábà ní sẹ́yìn ẹ̀rí wọn máa ti pa wọn fún mo sì apá gbogbo àwọn ajáde lọ́kọ̀ọ́ máa ọpọlọ wọn náà dà wọn mo kàn wá sọ àwọn fífi yẹn ti bẹ̀ ló kàn án sọ káfíńmọ kálẹ̀ sí wa lọ ọlọ́kan láyà lọ́rọ̀ fẹ̀rẹ̀ àti àtìpáríwá sí náà ọlọ́run ti tẹ́sí lọ́gbà ìlọ́run náà wọn ni fẹ́sì kí náà fẹ́sì nísìnyí wọ́n fẹ́ kí wọ́n fẹ́ mú kùránì kó lọ́rọ̀ wàbí wọ́n fẹ́ mú kùránì kó lọ́rọ̀ àwọn ọ̀sùn yàtọ̀ kíni àti hadith torí pé òun ni ò jẹ́ kí ipa àwọn káwa àwọn mùsùlùmí àmì ẹ̀kẹ́ta àwọn mùsùlùmí tó ní o wọ́n láwọn ní sàkùránì kí láwọn wá sí o ìtàwọn sì ni pé wọ́n máa ká àwọn ò nílò wọ́n máa ká àwọn ò nílò oríkà ló lọ lónìí ẹnìkan jọ fún mú ọmọ rẹ̀ lórí jáàbù léjì tó parí rẹ̀ torí wà pẹ̀lú àwọn afárá ẹgbẹ́ náà bó ṣe ń kọ́ ẹ̀ sí jáàbù ní wọ́n lù bọ́dà máa kọjá lásìkò yẹn wọ́n náà kí ni lọ́mọ yìí sí tó kúrò jáàbù náà ẹ̀sìnkẹ́sì ló gbé wá ìmúra wọn lábáwá ni ètò wọn fọ́ sí pé ìrìfún ilẹ̀ sọ̀rọ̀ àwọn kan náà kọ́ síbẹ̀ yìí sàfà nàìjíríà nìkan ní sọ́ọ̀ ìmú àwọn bá wá ní ó ní mọ́ àmùsí náà mọ́ àmùsí gíní àtàrà bá rìn wọ́n ní bẹnu kùrá ní bàbá fún àìdọ́ olùparí mọ́tò ìtẹ́ sáyẹ̀sì náà ẹ̀yìn ní tẹ̀lẹ̀ àmì òdákẹ́ ìwọ̀n parọ́ àfà ìrìn àfà àtàmúrẹ́rẹ́ àbí ẹni ó wá inú mọ́tò tẹ́tẹ́ ní pàálẹ̀ àwọn ọmọ ọlọ́sàn ni ohun ó sì mú ìtàn sàdísì jáde ọba sí ìtọ́nà lè sọ́rí o wọ́n ni ti wá tó dáṣẹ́ lọ́nà la ilaha illallah wọ́n wá sọ ìsìláàmù tí pé kírun tó bá ti tẹ́ bá sọ́lá sí ìyàyìn náà tilẹ̀ sí wà sí ẹlùmí lè gbọ́wà sí ìyàyìn àwọn ẹbá ti dìbẹ̀ ní sí ẹfẹ́sí wà sí lọ́nà àfá ìrọ̀bọ̀ wà sí mọ́sálásí ìtàn sọ́sì lámùdà fún wa àwátàn ń wo níyàyìn ni dáwọn àbíkú kan ṣègbè ni wọ́n ti ṣiṣẹ́ kan inú kọ̀ntró ní wọ́n ti jọpọ̀ wà inúgun ẹkàn lọ́pọ̀lọpọ̀ mọ̀ fi ń fi omi báyìí ni ọgbọ́n yóò dígbẹ́ lẹ́bẹ̀ẹ́ kọ́dà ń bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àtàkùn àbúrọ́dà alùsùn náà tàbí ìná ẹwà pẹ̀lú bíbáyìí bá wà pò rẹ̀ fíṣà lọ sí mẹ́lápò rẹ̀ América, que que de síbẹ̀ lamẹ́ríkà tẹ́bàlọ́gí aláhùmá alìbàbá àdáàbí múlẹ̀ yẹ̀wúrú wa nasọ́rà ìmọ̀ ni àmì àmì ó sì rí lọ́sọ́ tí jẹ́lọ síbẹ̀ lápẹ̀lẹ̀ nínú amẹ́ríkà àfẹ́lọ́pàá yẹ̀wúrú àti nasọ́rà rẹ̀ orílẹ̀ nínú àásà rí òmùkún òbẹ̀lọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ kéèyàn fi ìlú islam lẹ́ pé wọ́n gbé ìlú fèrè ó súnmọ́ pẹ̀lú ìlú ìlú islam ẹlọ́ka alwala wal bara àwọn afá èwọ́ ńláńlá ni kéèyàn fi mùsùlùmí tìlú ẹ̀bá lọ gbé ìlú kẹrìndínlẹ́rí èwọ́ ní èwọ́ ọjọ́ ọmọ ẹ̀sìn a sì jọ sí àmì àmì àmì pàápàá ìrújà nàzọ́rọ̀ àmì tí ẹni gbẹ̀gbẹ̀ kòkòrò náà lọ́wọ́nù wọ́n ti bá ajá gbọ́kọ́ lọ ẹni wá ní tàṣì ni pé táwa fẹ́ kan kàpọ̀ alẹ́ ma níta àkọ́kọ́ níta lè ṣe àgbà ibi obìnrin mú wa àgbà obìnrin alhamdulillah ìtẹ́kù dúnìyà tàwú alìsà alẹ́bẹ̀lẹ́bẹ̀ gbogbo àdísì táwọn ká táwọn fi táwọn táwọn ká láti protect Islam wa àwọn fi ń gbó olójú àwọn olójú bàtà lórí yóò ká wọ́n àfi sẹ́ lórí wa tó wọ́n pé ibẹ̀ gẹ́gẹ́ ní nǹkan tó ń gáìdì wá wà Ànábì ní ẹpáyà ayé ẹsì táyà obìnrin ayé àtobìnrin wọ́n dá sọ́wà ayé àtobìnrin wọ́n dá sọ́wà kí lọ ń fi Nàìjíríà lẹ́tọ́ ní Amẹ́ríkà sí <laughs> àbí ọ̀lẹ́ dápọ̀ ọ̀lẹ́ kọ́lẹ̀ àti sọ́wọ́n ti fọ́ Nàìjíríà yìí náà ayé ń bá lọ àtobìnrin anẹ́bì tó gbé tó kópa àwọn báwọn ẹni àná méjèèjì nínú bí káàkì máa wọn anẹ́bì tó láti adúgbẹ̀ mú wọn àhá ọ̀nà mẹ́ tó nù ìtagbà mú wọn ni pé ẹjá struggle kagbà ìjábù lórí ìjábù àwọn sọ pé ẹni ọ̀rọ̀ yẹn ni kojú kò sí ti jẹ́bẹ̀ lọ́nà sálà kálùkàn sí ti ẹni ń tàbí pé ẹjá gbà ìjábù lórí àwọn mùsùlùmí ونغطي بها القرآن Kùránì nìkan lára kọ́fà Kùránì a ìjágbe yẹn lára fi di Kùránì àti àdìsíkò níbi kan náà. Wọ́n sì jágbe lórí àwọn obìnrin wa. Ìjágbe wọn wá lò wọn àfi kọ́fà mọ̀dùmọ́dù Kùránì gangan àti mọ̀dùmọ́dù àdìsí gangan. Tí ó pé àwọn àkàlà ni ànílò kéfì bóòlù sí rẹ̀ annabi sallallahu alaihi wasallam in annadharun sahamun ní sahami shaitan kíyàn wo obìnrin tí ó lẹ́tọ̀ síyàn nínú wẹ́pọ̀n kan tí sítánimá fi mú yàn wẹ́pọ̀n kan ló jáwé wọ́n mọ́ ń tara káha ẹgbà fílẹ̀ ètì gbáhàwàjì láà tí ó máa wo obìnrin anyhow tó fílẹ̀ bẹ́ẹ̀ tó tọ́nà وجد في قلبه حلاوة الحمار وجد في قلبه حلاوة الحمار كل ذلك ما تيسير مالك حلاوة الحمار kí ó kéwò bí àwọn ìyàwó mi kí n fún ọ ní ìjáàbù ní àjọ ń gbá òjò kan náà ni èyàn ní mástà nínú ẹ̀kọ́ tó ní agbá tó jáwó ó sì dóhun rẹ̀ láti lónìí kọ́ kí ló fà halawatal himar a jẹ́ pé in tí ó jẹ́ kí mẹ́rin wọn máa sponge látara obìnrin alúwà ní Islam fi protect àwọn obìnrin wa pé ẹjẹ́ kan gbé oorun lé tó bá ti ń jáde mú dàmú ìmọ̀ ìwà ọ̀ kí ló dàmú anábì ìjọ kan anábì mú anábì kan jáde náà ní sáwọn sábẹ́ lówó òkè ní Madina lórúbìnrin Yahudi ó múra rárára anábì ọlọ́run anábì ti fara sílé anábì ìrìnlẹ̀ tó tọ́lá wọn sábẹ́ náà àgbàtà náà bí ó dé padà àwọn sàbíbá náà bí ti omi bẹ̀lára lẹ́bí ní ò sí àdébí fún sí bí ọmọ kankan olú kankan ó sì kó mọ́ta sínú ọkà lẹ́bí àwọn padà sílé mọ̀lọ̀bá àwọn ìyàwó ìrìnà kéèké bẹ̀lára ẹgbẹ̀ ní ìjọ́ àlábí sọ pé ẹ̀rá àwọn obìnrin bá kọjú sí yí àwọn orísun omi wa ọ̀ bá gbẹ̀yìn bá kẹ́yìn náà sí náà ìtọ́ ọ̀kan náà bítọ́ gbójú sí nígbà tó wájú ọba tẹ́yìn ló pọ̀ sí ọ ilẹ̀ kí sẹ̀tánì ọ̀nà ọ̀wọ̀ yóò lọ sún ọdún wá ìsàlẹ̀ díẹ̀ ó bá rẹ̀ pé wá tó kọjú sí ọ sẹ̀tánì lọ́wọ́ ah, ìsàlẹ̀ kan wò ní tèmi ẹ̀sà ti gbọ́rù sókè díẹ̀ àdìsì láta fúnra wa o anígbà ní tó bá rí bẹ́ẹ̀ wọ́n pọ̀ máa ní tó wá pàdé obìnrin bọ́bá rí tó tó wá dà kankan ọkàn rẹ̀ àníbi ti padà sí lé lọ bá yàwó lẹ́lé ìyàwó orí lọ bá lé ìyàwó tó ti jáde lọ bí sẹ́sì ní afẹ́fẹ́fẹ́ ìyàwó ní ọ̀ká tẹ̀ tí ìyàwó tó ti jáde lórí sẹ́ni wà lọ bá lé ẹwọ́ fìtí náà ìgbà tó wà dé ibi sẹ́ni lọ sẹ́kẹ́ tí ó kò tí ìtàn láàárọ̀ lòun ẹ̀sìmọ̀tọ́tàwọn sẹ́kẹ́ ti mọ́ wọ́n ní nǹkan ti fàyè bóò ni ò sí wá lọ pé ìlọ̀gbí ọjọ́ ọjọ́ ọ̀sán bá jù ní ọ̀sán yìí tó bá pàdé ni kìí sí gbogbo tó bá rẹ̀ kò sẹ́ lóhun bẹ́ẹ̀ anábí ọlọ́ ìṣàwọn tó náwó kò yí sí o ibi táwọn yẹ̀wò ti dàmú wa nù wọ́n ti sí ìjábò lórí àwọn obìnrin wa wọ́n á dà wọ́n ta àti ìsìtáwọn lóhun ó wá di kí ọmọ àfáà ọmọ àfáà ńláńlá ó fẹ́rẹ̀ nínú kọ́ọ̀tù láti wọ ìjábò àfọ́ máa sọ gbọ̀ngbọ̀ngbọ̀n sí ìjábò ló kàn rẹ̀ sì léyìí àfàlàlà nítàrin tàrin dìndìdì pítà bọ́ọ̀dé sí ní àbíkújọ kan mo gbọ́rọ̀ rẹ̀ nínú ìsọ́síwájú jọ náà ó ní pítà bọ́ọ̀dé yàn sọ̀rọ̀ nìkan ìgbà tí wà kọ́ ti ẹni kan ó ní according to Aflatón mẹ́lú Aflatón ẹ̀hẹ́n àwọn tí wọ́n tán sọ̀rọ̀ ìrìnà Aflatón láfà mùsùlùmí ní ó di old country abó ti di south ìjọba ìgbé àpá lẹ́nìí òun ni fi ọ̀rọ̀ abúlá tó ń ta fún ọ̀rọ̀ ní Muhammad nílọrin ìlú nílùú mà nígbà tápá bá ń takò ní bọ́ọ̀bù sí kírísẹ̀ lè jáde kó takò ní bọ́ọ̀bù òun ló jẹ́mà wọ́n ṣe àwọn ni wọ́n ń lò láti lè fi náà nínú ọlọ́run dáwọn sí Egypt àwọn gidi àmọ́ ìbú apayé wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ fún yìí Egypt lónìí Egypt ó yàtọ̀ sáwọn ẹlẹ́bàá tó àwọn náà kọ́ lajú sí kéwú àti nǹkan mi the first ni first lágbàáyé Egypt ló jáde àwọn ọlọ́pọ̀lọ́ ọlọ́run bùn wọn mẹ́wọ̀n àwọn ìyẹ̀lú wà pé bàbá fẹ́ lú àwọn èèyàn tó dá sùlámù yìí ẹgbẹ́ lọ Egypt ká lọ mọ́ bí ẹ bá dé Amẹ́ríkà lónìí tí ẹ bá dé bẹ̀rẹ̀ kó lọ Egypt ẹ lérí yàtọ̀ láàrin wọn lẹ́ẹ̀bí rí ọmọ mùsùlùmí tí ó lọ kọ́ Islamic study ní Egypt tó bá dé kóòtù sọ́run kóòtù wọ́n lè rí bá sí galẹ̀ rẹ̀ ẹ̀ ráwọn jàlábẹ́ àtàmọ́ra àdébọ́ sọ́rọ̀ <laughs> mẹ́ ẹ̀yìn erí mẹ́sì gálá rẹ̀ ẹ̀yìn erí afẹ́ àkọ́kọ́ pé ó di lẹ́kṣọ́rà yóò sì wọnú tí kọ́ ní Islamic study yóò sì pé sì ga wọnú inú class báyìí yóò sì pa in kọ́ nítorí ẹ̀dẹ́ kútù kàlẹ́bì iṣẹ́ tàbí ìṣẹ́ yóò wọ́n àwọn kan wọ́n bẹ̀rẹ̀ wọ́n mú fọ́sílá jáde mẹ́wọ̀n wọn ẹka tó lọ kẹ́kọ̀ọ́ mẹ́sì wọ́n kọ̀ sí Amẹ́ríkà nínú àwọn kan kúnjọ náà wọ́n kẹ́kọ̀ọ́ náà fẹ́ sáàbì ṣùgbọ́n asani gini kan asani gini kan tó hausi wọ́n sàpọ̀ bá wọn lọ ṣé wọ́n rí afáta ń pè ní sáàbì ṣùgbọ́n òun bá wọn bẹ̀ ni bàtí wọn dé ó wá kọ ìjáàbùn pa ìjáàbùn mara àtó déjútì àwọn awò ìwútọ̀ sí rí ọ̀trẹ́ ilé àti ìṣẹ́sí lára wọn yóò wọ́n mú wọ́n fèsì rẹ̀ ó fèsì fún ara rẹ̀ láìsí wọ́n fẹ́nu sọ fún tí wọ́n kó fún ẹnìkan péjókòó lẹ́gbọ́ abẹ́rẹ́kí abúgbé ọmọdún àti yóò gbọ́ àwọn tí wọ́n péjó tọ́tọ̀ ń gbé ìbọn tí ti ń yọ ẹnìkan ìkẹ́rẹ́ tó bá dé ní pé kí ẹ̀rọ wọn fún bọ́m̀bù sára àwọn fẹ́ pààyàn bá ṣe láyé lè tó náà kò fẹ́fẹ́ kó mẹ́ but wá sí kaná sí fún wa láàmọ́ tó fẹ́ gbọ́ wá sí ẹmọ́ sọ wá sí gbọ́nù ìyó gbọ́ wá sí lónìí kọ́dá wọn ni wọ́n sáwọn sí lábẹ́ kọ́rin kó pépé ní sọ́pẹ́ masáwọn lábẹ́ jẹ́ wọn kó wọn nílẹ̀ fún láíláí àbí wọn báyìí sọ́pẹ́ masáwọn sí wọn ó kọ́ but in tó present ni ẹni yìí wọn ò fẹ́nu sọ fún òfin lówó ó dẹ̀ tí ibi tó kọ lọ́wọ́ rẹ̀ kíkò sí ilé ìyàwó kò sí tí ń jẹ́ ìyàwó Islam ṣẹ́tọ́ sí lára wọn bíkọ́ ti bẹ̀rẹ̀ sẹ́ni ẹ̀ sáàbùsù glory àwọn tó wọ́n rẹ̀spẹ́tì nílùú wọn nínú ọpọlọ ní Egypt ó wà lọlé ṣẹbá nǹkan bẹ láàrin ọmọdé ènìyàn tí ìbá lókè òkú tó lọ kẹ́kọ̀ọ́ tó bá dé ìmọ̀lẹ́rẹ̀ ẹ̀kọ́ ńláńlá ni èmi ti kẹ́kọ̀ọ́ látara jàbàtà bẹ́ẹ̀ bá dé láti nìkan nísìnyí ṣẹ́rẹ́ ní mo this my gbogbo wọn pé yà lẹ́wọ́n pẹ̀lú sọ́rọ̀ mẹ́ta àkọ́kọ́ láti mo ti kẹ́mẹ́lá yà bàbá bàbá àmàdínà ló sọ fún wa bàtọ́nà sí ẹ̀lá lójú ìjàbàtá àbá sọ̀rọ̀ kanjọ́ náà àbá lọ́nà sí ẹ̀kọ́ yọ mẹ́lẹ́ yìí sí o omi tún bẹ́ẹ̀ lágbáwá nísìn tí kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yóò dé nísìn múrídíà ní nǹkan tí ó bá ti pé ìtàkùn wọ́n súnmọ́ sárábí sọ́ọ̀lẹ̀ ẹwà ń tàkùrá ń sárábí lónìí bá ti pọ̀ tó afẹ́ tórísì mẹ́ẹ̀dógún nàìjíríà yìí wàlẹ́ àgbẹ̀rẹ̀ wa nílẹ̀ ilẹ̀ àánà sárábí yóò ní wọ́n sárábí àánà sárábí yóò ní sárábí tó àwọn ìmọ̀ wà pé àwọn náà ní ìgbà rẹ̀ bàbá náà ní ọmọ wà nísìn kí bàbá rẹ̀ nìkan tí ń bọ̀ kí bàbá rẹ̀ nìkan tí ń bọ̀ ẹ̀kọ́ lọ́kọ́ fún wá dé kò ní tí wọ́n pìsẹ́ntì fún yín alùsùnà rí but ẹ nígbàgbà tí ó gbé ẹ́ mọ̀rí jí àwọn olóyìn wà láì lọ́la bí ṣe bá fẹ́ gbé kọ̀ọ̀rẹ́ jù wọ́n kì tábà tí súnà yóò kó àwọn afáyín afáyín afáyín kí ní ìdíwá sẹ̀rẹ̀ sẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ asan adégeré kan ní díẹ̀ afáyín ó sẹ̀rẹ̀ sí náà yẹn sáwọn báyìí sí ní ẹ̀kọ́ alùsùnà rí bẹ́ẹ̀ lọ́wọ́ sí já àwọn doctors professors tán jòkó sọ àyẹ̀tán bọ́wà sí tẹ́sí akẹ́kọ̀ọ́ láwọn others different country wọ́n sì jòkó wáyé ẹni tí dọ́kítọ́ jòkó wáyé tí ń gbọ́ wà sí afákílẹ̀ pé ìrìjáwò sí nǹkan wọn ẹwà mọ́ tí bẹ́ẹ̀ ìrìjáwò ní pé yóò mú ọ̀rọ̀ àwọn àfáàyí ọdún aṣọ lábẹ́ ọlútìníà yóò kàn án mú yóò àkọ́tẹ̀ kọ́ntẹ́kọ́ntẹ́ is a problem àwọn àmúlò ni wọ́n pìrìsẹ́ntì ọ̀rọ̀ àwọn àfáà fún akọ́tẹ̀ ẹ̀ẹ́bà máa tẹ́ máa pín kọ́ntẹ́ ẹ̀mọ́gbà máa bí kẹwàá ti gẹ́jà wọnyẹ̀ ní o ọlọ́ọ̀gbọ́ kọ́tín jẹ́ rírí gbogbo náà ọdí ìwútíra ó tí kò tíra mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tíra ní tíra gbogbo lọ́wọ́ ní ọdún afalasi wáyé sí gbogbo tíra jẹ́ wọ́n ẹwà falasi tó ń gbogbo tẹ̀yìn ọ̀lẹ́kà ìlànà lọ́kà ìtí wọ́n bẹ́nu tẹ̀yìn yìí ìtó takò tẹ̀yìn yìí tó ká òun ló jẹ́ pé ìdáàbọ̀ pàfẹ́fẹ́ríkà lónìí yìí o àwọn tọ́tọ́ tọ́tì fún asórí ọ̀fán tó kàn gbébọ̀ ṣẹlẹ̀ tán ẹwà fẹ́ríkà bù ẹnìkan kọ́tì gíní kan gbà kan lórí ẹnìkan tí ní so kọ́ rẹ̀ wọ́n kọ́tì ìlú ah, náà fẹ́ sí pẹ̀lẹ̀ nù wọ́n alẹ́ ìyẹ́ pé àwọ̀dá ìmí ní ẹmọ́ pè ní kíní eh, ni ọ̀rọ̀ sí ju ilẹ̀ àwọn olè ìtùwárùn-ún musa sọ́lá àmọ́ ọ̀tún sọ ìlábàtà ò pẹ̀lú ọ̀tún sọ yẹn kò ń jẹ́kẹ̀ ìmọ̀ farabalẹ̀ in táwọn ẹbí pé ní kọwárí ẹ̀rọ rẹ̀ ni ẹgbẹ́ àpapọ̀ tó wà sí ìdánù tó kó tiẹ̀ wọ́n sọ̀rọ̀ pé ẹnu farabalẹ̀ àwọn tó mẹ́tẹ́ sọ tó wà láyá àti kó jẹ olè ní ọlá tó kọ̀ ọ̀dúnkù ni ọdún ìwọ̀n àwọn gbọ́ láti bẹ̀rẹ̀ ẹni yẹn ó rìpọ́tù yẹn tó gbógun tẹ́ni yẹn ó rìpọ́tù yẹn ni ẹ̀tí mọ́rọ̀ àwọn ọba ẹni lára agbọ́ lẹ́bá lè máa rẹ̀ kíkọ̀ wárí tó bá ti gbá àdìkìyà máa yóò gbá ìlọ́wọ́ yìí ọlọ́run sàmàláwà ẹjẹ́ wọn parí ọ̀dọ̀ sáàbì ṣùgbùrú rẹ̀ wọn kó ìsìká parí nígbà wọn lọlé ẹ̀sùn náà yìí bá bẹ̀ káyà fún àmọ́ ó dá olóbi ààrẹ kọ̀kọ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn ìrìnàbẹ̀rẹ̀ kí a mọ̀ pẹ́lú ọba ti dé láti lẹ́rọ wá wà láìra àti àlékè sàfá tẹ́bà bẹ́ dákù fìtí náà ẹ̀mà orúkí ní ẹjú mọ́ dára rẹ̀ kọ́lọ̀mọ́ dára náà àfà iná sáàsì ẹni tọ́ ti màláfà tẹ́tẹ́ pé àfà tó sàpọ̀mẹ́sọ́nà lẹ́yìn ìtí bá ń já zẹ̀rẹ̀ mọ̀ lọ́sọ̀ fún wọ́n wá ní gbọ́bí sígbọ́ bàbá ti ẹ̀rọ èyí tàà sì bẹ̀rẹ̀ àfà ti wá mọ̀ so bàbá ní wọ́n sọ ẹ̀fún àjọ náà pé ẹnìkan àwọn mẹ́tọ́ kọ́kọ́ mẹ́bọ̀ tí ó dé ní ọ̀pẹ̀ yóò ní kí ní o ẹ̀rọ abẹ́rẹ́ kí a mọ̀ ní jọ ọmọ gbé ẹnìkan ò lè dínlẹ̀ lábáwá ní ṣe yìí tó wá máa sábẹ̀ lẹ́yìn àkìtí bá débẹ̀ tó kéwú ìrìn ní kí ó gẹ́gẹ́ lọ́rọ̀ ẹ̀wọ̀ àmọ́ kò bọ̀ gbígbá tí wọ́n àtàrà bá mi kọ́ ẹgbẹ̀rún àkà nàbà wà ìlú ilé sí mọ́láyé ìyìn sì bá pé mo kẹ́bí sẹ́lẹ̀ gẹ̀gẹ̀ bọ̀ táwọn ọlọ́gbà èèyàn dé látòkè òkun wọ́n á ṣe program báwọn láti máa ṣe program lọ́la wọ́n á ṣe inú hall tó tóbi ìkan àjágbà táwọn ẹ̀kọ́ orí tó wò rí bẹ́ẹ̀ pé ó gbé àwọn ẹ̀sìn stage ó ti tako tí tó gbé lọ ó gbé àwọn rẹ̀ síbi tí agbẹ́sọ̀rọ̀ báyìí wọ́n gbé àwọn ẹ̀sìn àìsàn ọ̀rínù sẹ́mẹ̀ntẹ́ ti fọ́sì inú tó wá dé lọ́nà ní ọ̀rẹ́ àtijọ́ ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí sọ ọ̀rẹ́ àtijọ́ nìkan àfá àtijọ́ bàbá ní bá tó kọ́ kéhún tó wá ní bàbá tó dé àfá ìrẹsì ní àmọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀wọ̀n tọ́pì mọ́mú tí omúdé ó ṣe pàtàkì tọ́lọ̀ bá ní a lè lò láti lè sẹ́fù ẹ̀mí ẹ̀sìn ti ẹni sáàtùdú lé ó dàgbò ó wá síwá sí yẹn lọ ó síwá sí lọ wá padà ó ti dọ́pọ̀ láwọn ẹ̀rú ẹ̀mà ọlọ́gbùn wọn lẹ́nu náà kí ló wá sí oníkòsí ní jẹ́ hijab ó ní àwọn ọ̀nà tí wọ́n ti mú obìnrin ìjó ìrẹrú tí ọlọ́run yọ àwọn obìnrin lórí ẹ̀ lánàá kánàbí tó dé ni àwọn tí wọ́n pèrè àwọn ní sálàfíṣírí nìyí wọ́n á dákàdà lónìí ṣẹ̀kọ́ ìmọ̀ bá wọn sọ tó kí wọ́n tó ní ẹ tó wọ́n sì fún ní ọ̀rọ̀ tẹ́sì nífẹ̀ẹ́ sí ìdàgbàgbó nínú ẹni ẹgbà kó tún láre fún wọn ni wọ́n máa pẹ̀lú eré sí wá pé obìnrin lọ fi ààrẹ ìdáàbò ilé obìnrin ló fúrí obìnrin sì wà ló pẹ̀lú ìdàrẹ́sì wọ́n mẹ́ sáàpù kan wá ó ní tẹ́ ẹ̀kọ́ àti fámìlì ẹ̀yìn fámìlì lọ mẹ́rin bàbá ìyá ọmọ ẹwálẹ́ àwọn ọmọ tó bí yóò bẹ̀rẹ̀ ìyá náà mẹ́mẹ́ bàbá náà mẹ́mẹ́ àwọn ọmọdé náà mẹ́mẹ́ ẹwà ń ṣe ẹwà gbogbo yìí jẹ́gbé àwọn obìnrin wó fún láti sí ìjábọ̀ lórí àbí tó gbé wọn àbọ̀dá fámìlì wọn ẹkàn rẹ̀ nìkan pé ẹkàn kú pípé ẹni òtẹ̀ sálámà ó kàn ń sílẹ̀ púpọ̀ náà ni kí làwọn obìnrin wọn ṣe àkọ́dà wọn fẹ́ lè fèrè sọ́ra wọn bí wọ́n dàmú dé pé ọ̀rọ̀ tó wọ́n mọ̀ sáré kọ́ kí ni wọ́n bá wọn lójì gbé èwo lélẹ́ yìí ẹ̀sìn ní wọ́n ẹ̀sìn ní kí ni kí láwọn ọkùnrin ò dàmú ó yẹ káwọn náà dàmú hmm. ọlọ́mọdé á sí ìyàwó òun ló kọ́kọ́ sí ìyàwó lórí ìyàwó rẹ̀ lórí stage ló sí ìyàwó lórí ìyàwó rẹ̀ ó sí ní kọ́ọ̀bù lórí ìyàwó rẹ̀ ó ní kí sáré sí ẹ̀há kú á fa àwọn ẹ̀dẹ́gbẹ́ lórí wọ́n sí ìyàwó lórí ìyàwó rẹ̀ bí ká ti lọ àwọn mùsùlùmí ọlọ́run sórí wọn àkọ́kọ́ ẹja dún nínú ẹ̀kọ́ sùlám ẹja dún nínú ẹ̀kọ́ sùlám ẹwọ ìbá ẹwọ tí ń darí lónìí ẹwọ tí islam sọ parí bá ẹwọ cooperative ẹwọ tí islam sọ parí ẹwọ tí ń sọ àwọn èèyàn lónìí káwà lásìkò tí àsìkò tó pẹ́ sí sìn lànàbí ti sọrú kan báyìí ẹni tí ó mọ̀ nǹkan kọ́ tí ó sì mọ́ta ẹwà wo tó ti tó ti sẹ̀mí ẹwọ tó sọ fún wa ẹja dúpẹ́ ní tí ó ajá dúpẹ́ àwọn dúpẹ́ oore yìí pé ẹja dúnímọ̀ àwọn ọmọ adẹ̀rí kájíkà wọn kẹ́kọ̀ọ́ sí náà ẹ̀sọ́ ọmọ ẹ̀sọ́ sílé kí ó tó nítumọ̀ ẹsọ àwọn sílé ìwé tó nítumà wọ́n pé ọlọ́run ti sànú wa lónìí ẹ̀yìn ilé ìwé tí wọ́n dárí ọ̀fà ní sí jẹ́ pé táwọn olówó dà sí sínú alhamdulillah àti láwọn ilé ìwé mùsùlùmí tán ní sándàdì ilé ìwé olóòrùn bí i bá bọ́ ma ní ọpá àmẹ́nú gbòrò yàyàn ní ìṣẹ̀lẹ̀ bí i bá bọ́ sí tánkẹ̀ ní sọ́rọ̀ ajá na ah, sílé lọ́nà sílé ilé mùsùlùmí àkánà ah, bẹ̀rẹ̀ lọ́nà sọ́gbò bẹ̀rẹ̀ ìkánà bẹ̀rẹ̀ lọ́nà lẹ́yìn ẹwà lọ́nà gbogbo yìí ma délé àgbẹ̀ ma délé gbogbo monday ti kọ́ ọ̀nà kí báyìí ma gbàgbọ́ ọ̀nà ẹ́ ọ̀nà kọ́ ramani àwọn tó fi yàwọn àwọn yìí sí ẹ́ òkè fún ọ̀nà tó fún mẹ́sí máa ẹ̀ àwọn ilé bá débẹ̀ ọ̀dà àwọn ọmọ ìgbó wọn kí wọ́n pé mo tẹ̀ wá lówó pé ìmọ̀ lọ́fẹ́ mọ́ báyìí lọ́fẹ́ náà lọ́ta àwọn ìsinmi náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti ọ̀pọ̀lọpọ̀ wá ti àti báyà àwọn ajẹ́lì kán náà wọn lọ́lọ́wà lọ rí àìrí púpọ̀ lè sàárà fún yí láwọn mọ̀rẹ́ fẹ́ jọ ní ìgbẹ́ ìrìtẹ́kù ọlọ́wọ́n tó wà mẹ́jọ náà ọlọ́wọ́n tó ráyè ìgbẹ́ olójú kò jẹun ó wá rí pípà táwọn mọ́ jẹun ọkọ̀ gbójẹ sí ìwádìí báyìí wọ́n á dìjú lọ gbáà kí ló dé àwọn ọmọ olólùwẹ̀ wọn níjọ́ náà ẹ ti parí ìwé mẹ́wọ́n ẹ̀ lọ́mọ ó sì apá àwọn lọ sí kíláńgbà yẹn sí kò pé kíláńgbà bẹ́ẹ̀ tí kíláńgbà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni ìṣòro tó wọ́n bẹ́ẹ̀ àwọn muslim school rẹ̀ o àwọn ní problem wa ẹ̀ lè rí christian school wọn ò ní fẹ́sìn wọn lẹ̀ wọn ò gbẹ́sìn wọn kọ́dà university tẹ́bàbà àwọn yunifásitì wọn ọfí ọkọ̀ wọn fọ́n bẹ́ẹ̀ bù wọ́n sì mọ́ ká ọmọ lọ sí you must ayọ̀ sísọ bá ẹlù àwọn ayẹ́ sísan ti islamic ayẹ́ sísan àbábò <laughs> ah, sí àwọn àtàjọ́ mùsùlùmí yìí a ti lálàsí ara gẹ́sì lámùlá lálàsí kọ́dà ordinary Quran kò sí má pé tẹ́kẹ̀lẹ́ ẹyẹ́ mọ́ká bàárí compulsory not compulsion lónìí náà muslims universities wa orí Arabic not compulsion lónìí mẹ́rin inna lillahi wa inna ilaihi raji'un àwọn ìkànnì náà ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn Eh, yọ́sàn primary school kílẹ̀ ń pè wọ́n ẹ́ eh? secondary school ọlọ́wọ́n sàmàrà wà so èyí káà náà ẹgbẹ́ Islam yìí bí kírísẹ́n bá ń bọ̀ wá eh, ẹni yóò borí ìjábọ̀ yóò sì tóbi ẹgbẹ́ yóò sì hapun láàrin àwọn sì gbọ́n kò sí bẹ́ẹ̀ sí lé dá tó wọ̀n níwá bí olè lẹ́yìn ìmọ̀ ńláńlá ni ẹjẹ́ ká dúró ti ẹ̀sìn wa dáadáa ká sì kẹ́kọ̀ọ́ rẹ̀ Islam lọ́nà ẹmọ́ dá ọ̀tẹ̀ àmọ́ ẹ ṣe títí tẹ́ ṣéun nítorí pé ẹmọ náà bá ṣe fún yín nítorí pé ẹ sáré máa wá Islam Ọlọ́run ti sàánú yàtọ̀ àwọn àbáyín ẹ̀yìn bá Islam lẹ̀ sókè wá sí orísun Islam ẹjẹ́ ká yí padà ẹjẹ́ kó lè kàmọ́ wà jáde náà lé yí àbáhàní bá tẹ́wọ̀n àbáwá tí wọ́n ń sínú ẹjẹ́ kó lè rẹ̀ sallallahu ala nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم أبغى فاتي لوبي وسيبي مسكوزا Hello. Assalamu alaikum.